ومن تبع هداه إلى يوم الدين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون sọlá tó sábà wọ̀ ẹ̀yẹ́ ń sọ ọlọ́wọ́n ọba ìrún nẹ́fìlà èyí tó ṣe wípé máa ń lé sí lórí irun ọ̀rẹ́ yẹn òun ni ń pè sọlá tó sábà wọ̀ ẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ sáà nẹ́bí sọ́lọ́lọ́ wa ní tó ń sọ fún wa nípa wípé àníṣẹ́hun tó ń pinnu sọlá tó sábà wọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yẹn ni máa wá òun ni irun tó gbé páàkì fi ṣe ìtẹ̀lé láti fi súnmọ́ láwọn ọba sọ̀hánà lẹ́yìn tá a ti sọ̀rọ̀ yẹn náà. àlàyé lè yóò yé wa nípa arákùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ gba Islam ọwọ́ bẹ̀rẹ̀ sí ní ṣèbéèrè nípa àwọn kan tó ní Islam lọ́wọ́ Ànábì sallallahu alaihi hamsu salati bẹ́ẹ̀ nítorí islam ọ̀gá ọ̀gá yìí ní bẹ́ẹ̀nù rẹ̀ hamsu salawat ìrun wákàtí márùn tó fi pé yọ máa wáyé lọ́sàn-án àti lóru arákùnrin yẹn tó wá ń béèrè pé àníbòhùn ti di mùsùlùmí ìjẹ́rùn mi tún wà lọ́rùn òun tó fi dandan lẹ́yìn wákàtí márùn yẹn anabi sallallahu alaihi wasallam wa dá lóhùn pé là kò sí o illa an taqwa àyàfi tó bá fẹ́ ṣe nẹ́fìlà àti gbọ̀rẹ́ ó fi gbàládà àgbàdàlọ́ ẹ̀yẹ́ fi sọ́lọ́ wọn bá ẹ wá rí nẹ́fìlà àti gbọ̀rẹ́ yìí ó dé pàtàkì pọ̀ nínú ẹ̀sìn Islam àkọ́kọ́ nínú pàtàkì rẹ̀ òun ni kò tẹ̀ wá jẹ́ irun irun nìyí khairul a'mal òun ló ti ń lọ rẹ ju nínú sẹ́ẹ̀ inú sunan ibn majah rahimahullah anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé istaqimu ẹdúró déédéé wala tuhsu ẹ lè kó gbogbo dáadáa kan o kẹsàn-án gbogbo dáadáa lẹ́sìn ṣùgbọ́n dá wa'lamu anna khayra a'malikum as-salat kẹ́ ẹ lọ́mọ wípé ìtò lórí dùnú sẹ́yìn ìrún ni o nínú pàtàkì tí ń bẹ fún un òun ni pé ìyẹ̀rún lẹ́fílà dáhùn yìí òun ni pé ìmá ń jẹ́ àgbéga náà lè tẹ̀lé tí ìyẹn bá pọ̀ ní lẹ́fílà lẹ́yìn ọ̀rẹ́ yẹn. ọwọ́ àná hadithi Rabi'a ibn Malik al-Aslami radiyallahu ta'ala anhu. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ náà sọ́lá ń sọ fún jọ́kà ìwé sáàlì tí wò ní béèrè kan tó fẹ́ bí mi. ṣèbéèrè ẹni ẹni kò sí nǹkan tí mo fẹ́ fi sí èrè àtẹ́bí léèrè ju pé mo súnmọ́ aláyé mo wá fi bọ́ bá ti jọ́ sí dàlù kẹ́yàmọ̀ kí n má jìnà sí ẹ òjijì ọlọ́run ti túrò dára kí ló tún nídìí wọ́n ní mi nídìí jù bẹ́ẹ̀ lọ òjijì ọlọ́run sọlọ́lọ́ ọ̀sọ́láwà sọ fún pé ọ̀dà mo wá fẹ́ kí wọn náà sin rẹ̀ lọ́wọ́ fẹ́ fún mi lọ́dọ̀ ara rẹ̀ bí kẹ́sìrọ́ fi sojú ojú tọ́ ọ bá ti kírun ọ̀ràn yẹn tán ó pọ̀ ní ìmọ̀ hadithi mi tún lòun ní hadithi Sauban nínú àwọn ọmọ ọdún jíjẹ Ọlọ́run ọba náà ni sallallahu alayhi wa sallam ìyẹn náà ń sọ fún anabi sallallahu alayhi wa sallam lílẹ tí ó ti béèrè ibi iṣẹ́ wo ló lè mú àlùjẹ́nà àrùn sọ̀sọ́lá níbẹ̀ ni alẹ́ ìtàdí kẹsàn-án tó sójú dẹ ìwọ sáà kọ̀ ní ìmọ̀ àforíbalẹ̀ ìmọ̀ àti nẹ́fìlà lọ́pọ̀lọpọ̀ nítorí pé èèyàn ní sinẹ́fìlà pé bóyá kò ṣe jù rákàkẹ́ lọ àbí méjì àti kọ́ lọ́wọ́ bá fi gbé ipò yẹn ga tó sì fi pa àṣìṣe yẹn kó fi parẹ́ hadith yìí náà muslim wọn gbé jáde nínú pàtàkì èyí tí ń bẹ fún un nẹ́bílà lẹ́yìn ọ̀rẹ́ yẹn bàbá jùlọ àwọn ẹgbẹ́ tá a bá ti kọ́ràn yẹn kò sí yẹn kàn wá mọ́ òun ní sí irun nẹ́bílà yìí nínú pàtàkì rẹ̀ òun ni ọlọ́wọ́n bá máa fi sí àbùkẹ́kù èyí tí ń bẹ nínú ẹ̀sára ẹ̀sẹ̀ èyí tó wà náà rẹ̀ yẹn ọwọ́ àná hadith Ammar bin Yasir radiyallahu ta'ala anhu Ammar ni wọ́n gbòòjì tẹ ọlọ́run sallallahu alaihi wasallam sí sọ́lá ìgbé ẹlòmíì máa bẹ bí ó fi hùn yóò lòun parí irun báyìí wọ́n máa kó ti baláwo nílà ọ̀ṣọ́ ha wọ́n àlọ́fà tẹ́ni wọ́n ẹ̀ owó ti kéré jọjọ wọ́n ó pinnu rẹ̀ sí mẹ́wàá ládàá wọ́n àlọ́fà tẹ́ni ló dẹ̀ sì máa gbà náírà odò ẹlòmíì wọ́n àlọ́fà náírà ẹlòmíì wọn lọ fa eight ẹlòmíì wọn lọ fa seven ẹlòmíì wọn lọ fa six ni wọn á fún lóru ẹ ẹlòmíì wọn lọ fa five ẹlòmíì wọn lọ fa four ni wọn á fún ẹlòmíì dẹbi wọn ò fún ni wọn lọ fa three ẹlòmíì wọn ò fún ni half ẹ̀rí hadithi eléyìí rin lẹ́lẹ́ nínú sunni abidahood rahimahullah nítorí bẹ́ẹ̀ òun wá ní ẹ̀rí àti gbé kalẹ̀ fún wa kíkà máa tẹ̀lé sílà láti lè dí àwọn àfúnjẹkùn yẹn ó sì lè tó fi pé èyí tó ṣe wípé àdínkù tẹlẹ sí nínú àwọn ọ̀rẹ́ yẹn wa ó wá ní ọ̀rọ̀ fẹ́ẹ́ káàkiri sọ́lọ́ lọ́yà sẹ́lá ń sọ wípé àníṣe àkọ́kọ́ ohun tí wọ́n gbé ìṣòro èèyàn lé lórí ìjọba ìdàlùkọ́ yà wọ̀n nínú iṣẹ́ rẹ̀ tó bá fi irun ni o wọ́n ní ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa yóò máa sọ fún àwọn màláíkà ní ohun tó ti mọ̀ tẹ́lẹ̀ kì ṣe àmọ̀ràn bíi ní ìsẹ́yìn ṣùgbọ́n àmọ̀ràn bíi ní Allah ọba ẹlẹ́dàá. ìwọ́n tó ti mọ̀ tẹ́lẹ̀ ni o ní ìbéèrè àtìrìn mi. èdè bọ́lọ́hún ọmọ ọlọ́run máa sọ fún àwọn màláíkà bí kí ẹ bá ń wo irú ẹrú ni ìjó kí n pé àbójì tọ́ba jáde kó pé wọ́n á pọ̀ ọkùnrin tí bá dínkù mbẹ́ ọlọ́run bá á lẹ́yìn tó bá ti kí wọn ọ̀ràn yẹn tẹ́ bá ń wo sódì ẹ̀rí tẹ́ni ẹ bá wá ní nẹ́fìlà ọlọ́wọ́n bá sùkánù ọ̀dálá wa sọ fún àwọn ọmọ lẹ́ni kàyédé àti mọ̀lẹ́ àbídé parí dọ́tà mi ń tàkọ̀wọ̀ ẹ̀dẹ̀. ẹ bá ń lọ sí ọ̀ràn yẹn ẹrú mi nínú nẹ́fìlà rẹ̀ tó ti tó mọ̀ tó ọdún àyànná lọ aláàdáàdì wọ́n ní wọ́n tó gbogbo ọ̀gá ìdọ̀lá ẹ̀yìn olùkọ́ ọlọ́wọ́ ọba ẹ̀ wá rí sọlá tó kàtó wọ̀ irun àtìgbàládà àtìgbọ̀lẹ́dà wí ìran méjì ìkan pẹ̀lú ẹgbẹ́ àtàkọ́wọ̀ ọ̀lẹ́mọ̀tòlá kọ́ni èyàn kẹ́ lè máa kírun yín lọ sáà láì ní iye tí ìwọ́n ti sálámọ̀ ó lò lálàáfíà náà ẹ̀rí sí fìdí ẹ̀ múlẹ̀ ọwọ́ àti hadith abizar rọ́ọ̀dì ọlọ́ọ̀fíìsọ̀lá àti wọn ló kí ọrùn gàdọ pọ nígbà tó wá sálámọ kan ẹnìkan sì rí nígbà tí kírun yẹn ọsàrí tó kéèké kí wọn bọ kó kírun dáwé iná mọ ọwọ àárín wọn kọ yẹn ní al-Ahnaf bin Qais ìwà ń sọ fún àfọwọ àgbẹjáde ń jọyàn yìí pé àlìsẹ́dìrì ìsọ̀rọ̀kùtà aláṣẹ́fù yà máa la wí. fẹ́rù rẹ tó kí tíráka méjì ló fi parí ẹ̀ àbẹ́yọ̀ kan ǹjẹ́ ọmọ ọ ẹ̀wọ̀n ti kọ́ lọ́dà fara àbíjáde òfin dá lóhùn náà nílé ilẹ̀ ẹkùn adìrì tẹ́bi ọba tí ẹ mọ̀ fa iná lọ ayẹ́dìrì mi bọ́ lọ́hùn mọ̀ torí mi gbọ́ ọ̀rẹ́ mi olólùfẹ́ mi bàbá kọ́ọ̀sì sọlọ́lọ́ọ̀bù aleyhi ọ̀sálẹ́m tí sọ báyìí pé a ní kò sẹ́rù kan tí ó sì foríbalẹ̀ kan fọ́lọ̀ ìyẹn ni pé lákàáyọ̀ kan tí ó kì wọ́n dákọ̀ sáṣìdá nítorí kóun náà ló tóbi jù nínú ìdájọ́ atúmọ̀ sí nínú òrùn tí ó ṣe ìforíbalẹ̀ kan fọlọ́wọ́n ọba sùhánà àyàfi fọlọ́wọ́n ọba pẹ́ nìyẹn ga ní ipò kan ó sì bá mú àṣìṣe kan kọba gbogbo ìbádàlá ṣùgbọ́n ní ẹ̀bá lè kí rákà méjì ọba àjọsẹ̀ ọba àjọrù kí yẹn máa kí ní méjì méjì ó sì fi lọ́la àgbàgbé tí yẹn bá kí ní jù bẹ́ẹ̀ lọ àbí yẹn kí mẹ́rin ọ̀pọ̀lọ́la ò ìyẹn lè kí ìyẹn lè kí mẹ́rin nígbà tí ìbá ti sò nítorí kọ́rọ̀ tá níbi sọ́lọ́ bá sálá ń sọ fún wa ní pé sọlá tó lẹ́yìnlẹ́ mọ́sánà mọ́sánà ike ìrun òru méjì méjì ni tí ẹ bá ń báyà sílẹ̀ fẹ́ mọ́ báyà nígbà bá jòrò máa fẹ́ yọ nígbà yẹn ìyá fi wí tèmi ìyá fẹ́ yọ kẹ́sì. obìnrin pé tí ẹ bá ṣe òru èyẹ ti fẹ́ kíráká mẹ́rin èyẹ lè kí ní bọ́lọ́ gidi mẹ́rin yẹn kò sílẹ̀ ìfimẹ́sùn lọ́bìnrin bá kí méjì yẹn ó sì fi dà. alérò àtijọ́ rẹ̀ ọgbẹ́ sí méjì ìkan bẹ òun lè dúró gbẹ́yìn ọ̀sẹ̀ máa yẹn lẹ́sílà yẹn lọ́gbẹ́ náà ti èyí ò torí ọjẹ́ ọlọ́wọ́n ọba ọgbà kódà bí ọmọ yẹn rẹ̀ ọba mọ̀ ìkejì náà lè tó ṣe ẹ̀rí pẹ̀lú àwọn ìdí pàtàkì kan ìyẹn lápàdà máa mú ẹnu nínú ìbánisọ̀rọ̀ wa ẹlẹ́gbẹ̀ẹ́ أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله وراقبوه في السر والعلن أصبوا في دعوانا في الأداني ìkan bẹ في fi máa lè máa ní ìwúsọ́lọ́wọ́n ọba àlejò ọlábáyọ̀ dàpọ̀ àbáàmù kárí ọlọ́mọye rẹ̀ ẹ̀rí sì fìdí ẹ̀ múlẹ̀ kọ́ lálàáfíà bẹ́ẹ̀. ìkejì òun lè tó ṣe é bóun ní oúnjẹ tiẹ̀ tó ipa rí ẹsẹ̀ ọ̀rọ̀ tó sọ pé ó bófin mu láti kí n ìran méjì nìyẹn àwọn kan bẹ́ẹ̀ náà wọn nábìlà yẹn tó ṣe é pé akẹ́fà mọ́ ìtumọ̀ rẹ̀ ní kó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kì í sábà pàdé káwa náà kọ́ sí anabi sallallahu alaihi wasallam òun ni wọ́n pè ní asúnánú rọwà àti ìbùsẹ̀ ìrẹ̀ kẹ́nu rẹ̀ nìyẹn rákà mẹ́wàá ni bó ti wá nù hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ó ní mo sọ rákà mẹ́wàá sẹ́dá sọ̀tàn láti èdè ẹ̀ pàtẹ ara ti máa fi lẹ́yìn tó bá ti mọ́ràn yẹn tán rákà méjì ṣáájú àyílà méjì lẹ́yìn àyílà bákan náà méjì lẹ́yìn mọ́kúrì méjì lẹ́yìn ìṣá àti méjì kótó ní báńkì àtúbà èyí tó ń pè dára ká àtàkàjọ ìkànnì yẹn eléyìí hadith eléyìí imam bukhari àti muslim wọn gbé jáde hadith mi tó wa òun ni hadith ọ̀kan náà wà á lé òṣìṣẹ́ ọlọ́run radiyallahu ta'ala anha òun náà ni ummi habibata radiyallahu ta'ala anha ẹni tó ń pè ní rọ́mùlà bint abi sufyan wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi ẹnìyó tọ́bẹ̀rẹ̀ kíráka méjìlá lẹ́yìn ọ̀rẹ́ yẹn wọ́n sì torí ráka méjìlá tó kí yẹn kọ́ òdì nílé kú lábẹ́jẹ́ náà. ìyá wa Ummu Habiba radiyallahu ta'ala anha wọ́n ní láti jọ́dọ̀ ohun ti gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ ti di ọlọ́run sallallahu alaihi wa sallam ọmọ ọ̀sẹ̀rẹ̀ tó lòdì ní ẹ̀jẹ̀ èyí tó ti fi yẹn padà tó ní lẹ́nu hadithi Aisha radiyallahu ta'ala anha qala an-nabi sallallahu alayhi wa sallam kana la yada'u arba'a qabla as-suhur yìí sábà faraka mẹ́rin sí kótó ti pé yóò ké àyílá amakiraka mẹ́rin alimọ́ Bukhari rahimahullahu ta'ala àwọn ó fi hadithi jáde nù fàmíyẹ̀kù wọn bákan náà ẹ̀yà ló ti ọlọ́wọ́ bá sunnah dáwìn ìyẹn alákà méjì tọ́sájú wọn àkùrá yìí èyí ṣe ń da gbọ́dọ̀ fi ọwọ́ dẹ́gbẹ́rẹ́ mú mìlí ákàdì súnẹ́dẹ̀ rọ̀tìbà ọwọ́ àti èyí tá a kẹ fámọ́ yẹnyẹn nínú àwọn ìrun tó ti gbé máa ń tẹ̀lé ọ̀rẹ́ yẹn nítorí pé anabi sallallahu alaihi wasallam òsínú kọ̀ǹdíṣàn yóò tó lé wa àfi kó ké rákà àtàlùfájìrì kódà wà nù àkọọ́lẹ̀ tó rákà àtàlùfájìrì khairu min ad-dunya wọ́n máa fi ìhà. Bíbẹ́ láti àbí ti sọ sáájú máa kú báyìí, ó lóore ju gbogbo ayé lọ àti gbogbo wà nù ayé. Ẹni gbogbo àwọn ẹ̀kọ́ ṣe fẹ́ àti dárí máa ń tọ̀ sí wa lójoojúmọ́. Ẹ̀yà àti ayé padà. Ṣé bí kákẹ́kọ̀ọ́ bí ìgbà tí wọ́n bá parí máa kú báyìí ó tún tẹ̀ máa wọ́n máa ti tẹ̀ ẹ̀dá pàdé ká padà. Débi wípé láti àbí ti àlùfáàjì téèyàn fi láǹfààní àti fi kìí sábà wáyé bẹ́ẹ̀ ọ́sá lẹ́yìn náà lèyìn òsì bọ̀rọ̀ ìyẹn ọ̀sà lẹ́yìn ìgbà tí èèyàn bá kírun náà lẹ́sẹ̀kẹsẹ̀ tí èèyàn bá ká túbà tó. ìgbà dọ̀la ẹ wáyé nípa ti súnmọ́ ti ayélujára sọ fún wa yẹn ọ̀nà mẹ́ta láti ìgbà kété nẹ́fìlà yìí a lè kí méjì kátó ká yìí là a sì lè kí méjì lẹ́yìn àyílà bó ti wá nù hadith àtúnlẹ̀ ìgbóná ọlọ́run tá a sọ fún wa yẹn. bákan náà a tún lè kí mẹ́rin ṣáájú àyílà a sì lè kí méjì lẹ́yìn àyílà ó sì wá nù hadithi àyíṣàṣà rọ́ọ̀dì ọlọ́run tàlẹ́ àyíṣà. bákan náà a lè kí mẹ́rin ṣáájú àyílà a sì lè kí mẹ́rin lẹ́yìn àyílà ó sì wá nù hadithi ummi habibata rọ́ọ̀dì ọlọ́run tàlẹ́ àyíṣà tó ní òun gbọ́ sáà nàbì sallallahu alaihi wasallam من صلى أربع ركعات قبل الظهر إذا ولي كرك أمير ساجو عيلا قد واكمل لي لي عيلا arọ́bọ̀bọ̀ lọ́ọ̀rọ̀ àlànà ọlọ́run máa ṣe iná léwọ̀ orúkọ ẹni bẹ́ẹ̀ kò ní wọlé ọlọ́run rà. ẹ wá rí níbi tí eléyìí wà nù sọlá níbi tí máa jáda rọ ìmọ̀kọ lọ́ọ̀rọ̀ tààlà. ẹ wá rí nẹ́fìlà èyí tó ṣáájú àyílẹ̀ níbi tó ṣe yípa àgbẹ̀dọ̀ kọ́ ọ́dẹ mẹrẹmúdé tó bá bọ̀ á sẹ́ padà ẹ̀rí ọwọ́ nù hadith ìyàwó àyíṣà bẹ́ẹ̀ fáńtò sálámà sán ìmọ̀mù tìlíkì sí wọ́n fi hadith yẹn jáde. bákan náà lẹ́bíra tó fi yẹ ká yẹn ní ẹ̀yìn ayé náà yẹn tí yẹn náà bá kọ́ àròjàre tó fà sí èèyàn fìkì tó bá ti kú ìyá sẹ́wọ̀n náà kódà kọ̀ bá jẹ́ yá làǹtàrì ìyá ọ̀gá bó ti wá nù hadith Ummi Salamata radiyallahu ta'ala anha tẹ̀sán èèyàn wá láǹfààní àti tẹ́lẹ́fílà lẹ́yìn àyílà kọ́dá èèyàn ọ̀sán kọ́bá àjẹ lẹ́yìn àlàǹsárì nígbà táwọn ìjà rẹ̀ sí ọkùn yẹn tí ṣe ògùn yẹn lọ́ba tó kún rẹ̀. ọwọ́ nù hadithi omi sálẹ̀ mẹ́ta rọ́dí ọlọ́ọ̀lù sálẹ̀ àǹtà wọn ló rà nẹ́bí sọlọ́ọ̀lọ́ àlùsálà ọ̀n kí rákà méjì ṣe ń kí rákà méjì lẹ́yìn àlàǹsárì ikú sì ti kọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀ ìyá omi sálẹ̀ wọn ni wọ́n wá fi òjijì sọlọlọ àrùsọlá ń gbégbé ló tún faraka àti dídá ní kéyìí ó ní bẹ́ẹ̀ yá bí ń ta á ní Umayya mo pè wọ ọmọ bàbá Umayya mo pè ẹ òun bíbí léèrè ń faraka méjì lẹ́yìn aláǹsárì fàyínlẹ̀hu àtàní unẹ́ẹ̀kù àwọn yẹn kọ́ máa wá bá mi ní ń bá ní àtẹlùkọ́yìn nínú àwọn ìdílé àwọn ènìyàn wọ́n wá ká ìrójú àìráyè bá mi wọn ò jẹ́ kíráàkà méjì sí ìmọ̀ ń kílẹ̀ yàrá fàgùnmọ̀ hátàní òun ni wà ní yìí o ọlọ́run lọ́mọdé lẹ́nu mi ti yẹn dẹ́bílà àti sáájú àyílà àtẹ̀yìn àyílà à ń sọ̀tọ́ láti sábà mílẹ̀ rárá àyíbádọ́lá ìbéèrè ọmọ àwa kò ni afẹ́ka kí náà pẹ̀lú gbèsè ọ̀rọ̀ sọ. hadith yìí máa ń bọ̀kọ́ dà tuntun ni wọ́n gbé jáde ibi báyìí kulli adhanayn ní sọ̀lá láàrin afẹ́rú àṣekọ́ ọmọ mẹ́fìlà pẹ́pẹ́ ẹ̀sìn má jẹ́ àgbàgbé bí wọ́n ti máa ń pèrún yòókù náà wọ́n ń pèrún àlàǹsàrè o bẹ́ẹ̀ náà wọ́n ti ń sekọ́ ọmọ ọ̀tẹ̀ náà ajálùfà lè ṣe mẹ́fìlà kódà bí òní ìdúrà káàbí mi lọ láàrin pé wọ́n pèrún àlàǹsàrè áàgì bákan náà hadith mi tó wa òun ni hadith Abdullahi ibn Umar رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم رحم الله امرأ قال قال يوم يكا صلى قبل العصر أربعة توكين راكع من ساجو الأنصار إلينا وأنزل أبي داود رحمه الله تعالى عباد الله قطوار لأنه سنة لا يليق إلا سافا النبي صلى الله عليه وسلم هو لقد يا عائشة rọ́jì ọlọ́mọdéla àjà wípé rákà méjì kan bẹ̀ wò òjíṣẹ́ ọlọ́run yìí pa sẹ́fúrán wọlé àìláníjà níkọ̀rọ̀ ni àti ní gbangba kì í pa rákà méjì wo rákà méjì kọ́bùlà kọ́lá tuntun èyí tá à ń pè ní rákà àtàkàjọ àlùkò sáláwù kì í pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni rákà méjì bá dàlẹ́ àtúrì lẹ́yìn àlàǹfààní ẹ ọ̀gá ọ̀gá lẹ́yìn alazani sírù ń bẹ ní bẹ́ẹ̀ hadith yìí hadith tó gbá tuntun lálàáfíà hadith mi tún bẹ hadith yà wà Aisha radiyallahu ta'ala anha náà tó ní. wọ́n ní sẹ́yàrá nàbì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ aláka méjì ti lẹ́yìn alansari ríńkì kọ́pù ọ̀pá ti lọ́dọ̀ mi rí gbogbo ọgbà àwọn akéèrè ìbádọ́lá àwọn àtọ́wáyé fún àti kátírà yìí náà àmà àgbọ̀táwọn yẹn máa ń kọ́ sínú tíra kúrò à ìgbọ́ wa nù hadith pé kò sírun lẹ́yìn alansari títí tó rún òbí wọ̀ bẹ́ẹ̀ ni hadith tó lálàáfíà rẹ̀ ṣùgbọ́n àti ìsìnmí tó wá padà ṣàlàyé rẹ̀ fún wa wọ́n kì í pé súnlẹ̀ ń tún súnlẹ̀ ni. tíra kọ́ o kéwù kọ́ o ibi tọ́lọ́ ọba àdìgbọ́lá bá ní kéèyàn rí i mọ́ mbẹ́lẹ̀ yóò dùn èèyàn ní lọ pé ah, irọ́ bàbá wa sọ bàbá wa yọ ọ̀hún kíra ń bẹ ewu ti pọ̀ èyí kọ́ fẹ́ kótó dọ́dọ̀ wa ni ọwọ́ àdàbí nǹkan tuntun tipẹ́tipẹ́ kì í sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún gbogbo àwọn àhàdìdì ìsirà kí ni pé yọ̀ wọ́dù yàrá yọ̀kẹ́ lọ́ fọ́ jáde wa náà ọwọ́ àtàkùn sọ̀kálá ń sọ̀rọ̀ yẹn ń tó tọ́ wípé kọ̀ǹtínù lẹ́yìn alansari tó ń ro omi wọ̀ àdìsí ẹ̀ wá ń kọ́ ń ṣùgbọ́n àti ti àlè ìmúna àbí tọ́lìbù kan bẹ tó ti pín yẹn dé mọ́lẹ̀ fẹ́ hàn kì í ṣe bá sọ̀sọ́ la ń ju lẹ̀ bẹ́ẹ̀ yẹn. àlùsọ̀sọ́ la ń pọ̀ fún wa láti má kírun lẹ́yìn àlàǹsárì ilà wọ ṣàmùsọ mọ̀rùtẹ́bìà. ìyẹn ni wípé ẹ lè kírun o nígbà tó ràn ọ́ ti di ìfẹ́ wọ̀. ìkànnì yẹn. apẹ̀rún òjíṣẹ́ ọlọ́run ọba Bilal nínú àwọn apẹ̀rún rẹ̀ radiyallahu ta'ala anhu ìyẹn náà ń sọ fún wa yìí pé lam yanha 'ani salat kìí ṣe bá kò fẹ́lá ń láti kírun lẹ́yìn àlàǹfààrí illa 'inda ghurubi shams ń pọ̀ fún wa bí a kò gbọ́dọ̀ kírun lẹ́yìn nígbà tí. ọ̀run bá ń wọ̀ ní o tóorun bá fẹ́ wọ̀ ìgbà yẹn nìkan ni o. pàápàá jùlọ hadith anẹ́sùn tẹ́tí tí ó yẹ wa káfí má fara jọ kí efe wọ́n là nẹ́bi sallallahu alaihi wasallam níbi tẹ́ rọrùn máa ń wọ̀ ìsì máa ń yọ ala qarna shaitan lórí ìwo shaitan. nígbà yẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn kìfìrí ọ̀kẹ́ forí balẹ̀ fóònù káfí má wàá farajà wọn kèfèrí ìyẹn ni pé nígbà tó rùn bá ń wọ̀ ní àpò gbọdọ̀ tẹ̀lẹ́bílà ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àlè tẹ̀lẹ́bílà o. inú hadith anẹ́sù yìí mọ́lákùn sọ́lá ń sọ yìí pé wọ́n sọ́lù bẹ́yìn ẹ̀dá ẹ̀díkà mọ́ọ́ṣì tùm. ẹ kírun tó bá wù yín lẹ́yìn ìgbà yẹn sá ti má jẹ́ gbà tó rùn lọ́wọ́. nínú ọ̀rọ̀ mi dá tó máa gbọ́ mo ní kí ó mọ̀ ọ́rùn máa ju ẹnìkan tó kírun lẹ́yìn àlàǹfààní bẹ́ẹ̀ ni ó lù nítorí pé wọ́n ní ẹni yẹn kò fi yàtọ̀ sáàárín àlàńsàrí rẹ̀ àti nẹ́fìlà nítorí wàá tún súnlẹ̀ ni pé gbogbo ọ̀rẹ́ yẹn ń kọ́ agbọ́dọ̀ fi yàtọ̀ sí ọ̀rọ̀ kejì ẹ̀rù ń ba ọmọ ọ̀rọ̀ ni ọlọ́run tẹ̀lé án kọ́mọ ajáde fẹ́ nìyẹn kò ní mímọ̀ tó péye yóò padà lọ ṣe nẹ́fìlà rẹ̀ sígbà tó rùn bá ń wọ̀ gángan sọ nípa bẹ́ẹ̀ nẹ́fìlà táwọn sọ̀tàlá kìí ṣe nẹ́fìlà yìí làtọ́ gbọ́ nìkan ọ̀ nítorí pé kìí pa sí i káàbá rẹ ní tí ń kí tí wọ́n bá kí kó níjà tó sátákù ọ̀rá kọ́lẹ̀ tó fi díẹ̀ múlẹ̀ fẹ́ dáadáa. ìgbà ìdọ́lá nínú àwọn nẹ́fìlà èyí tó ṣe wípé kìí ṣe tí ó jẹ́ tẹ́tẹ́ bá kẹ́pá mọ́ nígbà fẹ́ òun náà ní nẹ́fìlà aráka méjì kó tó ti sá kó tó ní bí ábìmọ́kùnrin pẹ̀lú hadithi afáwọn Abdullahi ibn Muhammad المزني رضي الله تعالى عنه ثواني وتدى الله صلى الله عليه وسلم قريبين صلوا قبل المغرب أكثر ثاني ومغاري لكن لكن بعد لكن قل لمن شاء فإن يوصل فإن ولو جوابي باي على ما دفع tí ọba mi di pé wọn gbèrú mọgìrìbì báyìí kálukú kí wọn ti tó sáfù gbèsè wọn gbèrú dábàá yìí yọkẹ ní sáfù sáfù àhà tí wọn ní ká má lè di ẹni tó ń sàlùwà lánàá kí ni wọ́n á lè túbọ̀ ọ̀run náà kù. ewu tó ń pè ní azan èdè lọ́gbàwá ni èyí tí à ń pè sáàtọ̀ pé dàda wá sí ìmọ̀ọ́nà al-i'lam ìsọ́jú mímọ̀ ní wípé ìdòkòwò lè wá sí sọ́lá fásitì ọ̀run ti tó àwọn aṣọ fún yẹn fásitì ọ̀run tó abágbégbé ìṣẹ̀fẹ̀ yín rẹ lọ. tọ́dọ́rùn bá ti wọ sara ká pinnu káwọn èèyàn farabalẹ̀ sàlùwà láwọn káwá kírun báyìí lóòótọ́ àkókò yẹn kéré ṣùgbọ́n kò túmọ̀ ọba àdìmú nẹ́fìlà wà bẹ́ẹ̀ náà ni nẹ́fìlà rákà méjì ṣáájú ìṣá àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ èyí tó ti kọ́ àti àwọn ìròyìn rẹ̀ èyí tó ti kọ́ ga allahumma inna nas'aluka al-jannah wa ma qarraba ilayha ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل خلاص عم جانا بجنة بجاري و ولم يرى أنفاني دوا عم جاي إليه اللو كنت ما أعرف يا الله ما أبقى بعدهم أبقى جلي يبارة نيجيرا نمان جنمان بقوبا sọlọ́wọ́ lọ́gbádùn ni àbẹ́ni bí òní. ọ adúgbò bíi kó tó wá lọ bọ́ sínú ìyà ọlọ́run dákúmájà jíà o ọlọ́wọ́ àti ẹ̀ lálùjẹ́nà àti ohun tí ó mú wa súnmọ́ àlùjẹ́nà nínú ọ̀rẹ́ ọ̀yọ́ ọlọ́wọ́ ọba ni o àti lẹ́fìlà nínú ọ̀rọ̀ ni o nínú ìṣèlú wọn ni àwọn obìnrin kàmínà náà ọlọ́wọ́ àwọn aṣọ rẹ̀ mìíràn dákun bá jà wọ̀ náà o àti ohun tí ó sùn ní mọ́ná nínú ọ̀rọ̀ ni nínú ìṣèlú ọlọ́wọ́ dákun bá jà wọ̀ náà ربنا آتنا